Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Olúwatómisìn. Lónìí, mo fẹ́ ránṣẹ́ sí ọ̀rẹ́ mi tó ń bẹ ní ìlú Australia àti ìlú Cape Town ní South Africa pé báwo dẹ̀ ni? Báwo ló ṣe ń lọ? Báwo ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí o wà? Dákun, jọ̀ọ́, pè lórí aago tó o bá ti ráyè. O ṣeun. Ó dàbọ̀.